فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ترى رياض الصالحين للإمام شرف الدين يحيى نووي رحمه الله تي أمباكي كارلو نبي تي أوا ونني الله ينقى ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam sọ àti àwọn ìṣesí tó ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam nípa tí ìṣẹ̀mí ayé tó bá ṣòro fún mùsùlùmí tí jíjẹ àti mímu tó bá lágbára fún mùsùlùmí hadisi akalóni hadisi anas bin malik radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní abu talha qala abu talha li Abu Talha ó sọ fún Musulaim ó ní qad sami'at sawta rasulillahi sallallahu alayhi wa sallam aw qad sami'tu sawta rasulillahi sallallahu alayhi wa sallam da'ifan عارف في الجوع أبو طلحة قلوا صفوم ipe bóun ṣe ń gbọ́ wọn anabi sallallahu alayhi wa sallam ti ń sọ̀rọ̀ yìí da'ifan ohun rẹ̀ lẹ yẹn ni pé ohun rẹ̀ ó yàtọ̀ sí bí ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárẹ̀ fi ìlú a òun rí àpẹẹrẹ pé ebi ń pa anabi sallallahu alayhi wa sallam àpẹẹrẹ ibi ọ̀hún láti bi ohun anabi. فهل عندك من شيء Abu Talha àwọn bí Umu Sulaym ipe ǹjẹ́ nkankan bẹ lọ́dọ̀ rẹ tí a lè rí fún anabi sallallahu alayhi wa sallam faqalat na'am Umu Sulaym dá ọ̀dà ọkọ rẹ Abu Talha ipe bẹ́ẹ̀ ni mo ní nǹkan tí a fún yàn nílé níbí yìí náà láti rí ìfẹ́ tí àwọn sọ̀hábà nábì tí wọ́n ní sí ànábì sallallahu alayhi wa sallam wọ́n dá ohun ànábì mà wọ́n dá ìṣesí rẹ̀ mà ó mi pé kọ́dà wọ́n dá mà níbi ohun rẹ̀ pé ohun yóò dà pé kì í rí bóhun ànábì ṣe máa rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n ni pé wọ́n ti rí pé nǹkan kan ń ṣe ànábì òun wá fura mọ̀ pé àìsí àìrí nǹkan jẹ tó náà ni ó ń ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam sùlẹ̀ kò sí tó burú mbẹ́ kéèyàn rí ẹni tó bá ń jẹ́ ẹni téèyàn súnmọ́ kéèyàn ti mọ àwọn ìṣesí rẹ̀ kọ̀ọ̀kan sòkòdà tó dáa jù ni kéèyàn mọ ìṣesí yàn tí o dìbò kódà yóò fẹnu sọ fún ọ ẹ rí i pé àwọn Yorùbá náà máa ń dá sà wọ́n ní abánigbé máa ń mọ ìwà ẹni bí ọ̀tá ẹni ní máa rí sòun ni pé wọ́n ti rí ṣe sí anabi sallallahu alaihi wasallam wọ́n ti dáàmà bó ṣe rí kinní yẹn ó sì lọ́ọ́ lè sọ fún ìyàwó rẹ̀ ńlé pàtó ṣe pé ìyàwó dáadáa náà ni ìyàwó tó ní òun náà ni a ní nǹkan tí ó lè jẹ tánàbí lè rí jẹ ó ní fa akhrajat aqrasan min sa'irin ó wá mú búrẹ́dì kan jáde àwọn bread across bí ká ní ìtẹ́mọ ìtẹ́mọ ń gbé sínú láìlọ́nù kan o prọ́ọ̀sù nu ẹ máa ní prọ́ọ̀sù ìyẹn ni pé bí ká ní odidi bread kan wọn pè ní prọ́ọ̀sù across náà ni àwọn odidi búrẹ́dì tí wọ́n pọ̀ ọba lọ lè gbé jáde summa akhazat khimaran lẹ́yìn ìgbà tó gbé búrẹ́dì yẹn jáde tán ó wá mú rẹ̀ kan bí àwọn ìbòrí làhá tó ṣe pé arábìnrin náà ló ní wẹ̀lẹ́fẹ̀tì lè kọ́bùsá bíbá ẹ̀dìhì wọ́n rọra fi bo búrẹ́dì hàn yẹn ni pé kò sí sí gbogbo ayé kí gbogbo ìṣiṣẹ́ wọn kàn àbí káwọn èèyàn máa rí i pé orí nǹkan ń gbé lọ́nu síbí àtòrí ẹ̀kọ́ ipe àṣẹ tí yẹn bá fẹ́ gbé nǹkan tí yẹn jẹ jáde kódà kí yẹn máa tẹ́lẹ̀ síta gbangba so ó fi nǹkan wé summa dastuhu tahta thawbi onígbà tó ń daṣọ bò tán òun gbà tí ó eh, mùsùlùmí daṣọ bò olóhùn wa gbà òun wá bò òun fi sábẹ́ aṣọ wàrà dẹ́tì ní bíbá àdìhì waradatni bi ba'dihi yẹn ni pé nínú àwọn búrẹ́dì wọn ó fún mi náà ní apá kan bẹ́ẹ̀ summa arsalatni ila rasulillahi sallallahu alayhi wa sallam ọwọ́ ní kí lọ lè bá anabi sallallahu alayhi wa sallam ọ̀ràn mi sí bí kí n lọ gbé àwọn kan fún anabi kánabi ọjẹ́ onífàdà abutu bihi mo wá gbé búrẹ́dì yẹn lọ bá anabi sallallahu alayhi فوجدت رسول الله أو فذأبت به ثم أرسلتني إلى رسول الله أرم لبا النبي فذأبت به أبي فذأبت به مواقبي لو مقبري لو فوجد فوجدت رسول الله مواري النبي جالسا في المسجد النبي جوكو سينو مشلاسي wa ma'ahu an-nas àwọn èèyàn sì pọ̀ lẹ́gbẹ̀gbẹ́ anabi sallallahu alayhi wa sallam ẹ̀wù tẹ́lẹ̀ mi bá ń ti ń fura mọ́ ibi ara ó sì máa kán ìrírí ọmọ gbóná kò ní lè jòkó tàwọn èèyàn má abẹ́ni tó bá tiẹ̀ jòkó ti dáràn lásìkò òun ẹ̀wọ̀ Abu Sulaim ẹni pé Abu Talha olóhùn rí àpẹẹrẹ pé ibi pa anabi arfa tó ṣe pé níbi ọ̀rọ̀ tánàbí ń sọ òun rí pé ohun rẹ̀ ti lọlẹ̀ ohun rẹ̀ ọjà kìmọ̀ dáadáa àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà nẹ́bí ọ̀kan ra báwọn èèyàn gbé ẹ̀dọ́kọ̀ ìbára ẹ̀dọ́kọ̀ yà yín nìkan ọ̀hún tẹ́lẹ̀ mi ọba ti tí ara bá ti ń ní ẹlòmí àbí ẹlòmí òru oúnjẹ jẹ kọ́dọ̀ ẹlòmí báyẹn débi pé tí wọ́n ti dáná nulẹ̀ yóò mọ kara gbogbo àwọn ará nulẹ̀ ni gbogbo àwọn ọmọ wọn ò ní ríbi gbégbé rọrùn mọ́ lẹ́nu bá ti bá ń pa á. sùúrù eléyìí kìí ṣe ìròyìn tí ó da iná ni pé ọ̀bùnì yastakim falẹ̀cúdìtẹ́n min orúkọ̀hu kọ̀wé man wàyọ̀gàṣá ìdámẹ́l tawatawa wàlá tó tẹ̀cìl xirsol mọ̀dílà fakunfata ìdàltà abat àṣà ahu bí tọ́wa tọ́wa. ó ní ó ní wàlá tó tẹ̀cìl xirsol wà kúlẹ̀ wá ní ìdàltà abat àṣà ahu. bí tọ́wàtọ́wà ó ní mo fẹ́ kó jẹ́ ọmọ tó ṣe pé ìdàlítàhàbẹ̀t àṣà òhú tí inú rẹ̀ tí ń bá ń ru gbùgbùgbùgbù pẹ̀lú ebi bí tọ́wà pẹ̀lú ebi tọ́wà yóò sì ka ibi yẹn mọ́nú ẹni pé yóò mú mọ́ra tó ti ń jẹ́ èèyàn gidi nù tó ti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ sáńpà anábì sallallahu alaihi wasallam àwọn èèyàn ṣì wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ so anábì òun ta àwọn èèyàn dànù kó lé wọn dànù pé ah dákun ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tá a tó máa sọ nísìnyí ebi ń pààyàn ni a tó máa ah, kéwù ni dákun ẹ bára yín sọ̀sọ̀ ọ̀hún ń pààyàn so anabi sọ̀rọ̀ sálámù abu talha onígbà tó ń dẹ́rọ anabi sallallahu alaihi wasallam faqumtu òun á òun òjòkó ti àwọn èèyàn tí wọ́n ń bẹ́lẹ́gbẹ̀ anabi faqala li rasulullah anabi wa bí òun pé arsalak arsalaka abu talha sí abu talha lọ́rọ̀ ọ sí wa fakultu naam anas ni mo wá sọ pé bẹ́ẹ̀ ni ìyẹn ni pé ìgbà tí abu talha gbà lọ́wọ́ umu sulaim ó wá fi rán anas sí anabi sallallahu alayhi wa sallam sọ ẹ wá wọ́n mọ́ tó lẹ́kọ̀ọ́ bó ṣe dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kánabi bá a lè máa ipe mẹ́sẹ̀gì kan ṣẹlẹ̀ ó wá dúró ó ní fakumtu alayhi mo dá dúró láàrin wọn báyìí ni bánabi ṣe rí náà ni ẹni tó bá ń jẹ́ ẹni tó bá ń jẹ́ ọ̀jọ̀gbọ́n tó sì ní ìṣesí aṣáájú lára tó bá ti ń wo gbogbo nǹkan tí bá ń lọ ní ìṣesí ni ó ti mọ̀ mọ̀ pé nǹkan kan yìí ti yàtọ̀ gbàtógbò èèyàn ń jòkó tẹ́nìkan wá dá dúró èèyàn wò pé èèyàn kàn pàtì pé wọ́n lọ́wọ́ máa dúró rẹ̀ ẹni tó bá lẹ́kọ̀ọ́ wà bí pé sí òsín kankan sọ anábì wá bí pé sí òsín kankan arsalak abu talha abu talha rán sí mi àbí fakultu na'am anas ni wọn á dá lóhùn pé bẹ́ẹ̀ ni faqala at-ta'am anábì wá ní oúnjẹ kọ́hún ni alétọ̀ àmín sí oúnjẹ lórí káwá jẹ alétọ̀ àmín sí nítorí oúnjẹ kọ́ fakultu na'am mo ní bẹ́ẹ̀ náà ni oúnjẹ lóní kí kí n gbé fún yín faqala rasulullah sallallahu alayhi wa sallam anabi bá ní kúùmù ọ̀yà gbogbo yẹn ń dé wọ́n dorí kọ́ pé anabi wá ni o so anabi bá tó kó gbọ́ àwọn jama lẹ́yìn wọ́n ní fàǹtọ́lẹ̀ kú gbogbo wọn bá ń lọ wọ́n tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam fàǹtọ́lẹ̀ kú bayna aydihim èmi náà wà ń lọ èmi ni mo ṣáwájú wọn hatta ji'tu aba tolxa títí mo wá dé ọ̀dọ̀ abu tolxa fa akhbartuhu mo wá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìpìtọ́ mo jíṣẹ́ òun gbà tí mo jíṣẹ́ sẹ́mọ̀ bí ẹni tí ó sáré fẹ́ràn lé òun ló ti sáré gbáwájú kí wọ́n tó dọ́rọ̀ ẹ̀ ọ́ àwọn tọ́lẹ́ anabi anabi di oko gbìyàn lẹ́yìn náà ń bọ̀ o. faqala Abu Talha Abu Talha ya Umm Sulaym ìwọ Umm Sulaym. قد جاء رسول الله صلى الله عليه وسلم بالناس anabi ma dé pẹ̀lú àwọn èèyàn ni o anabi kó àwọn èèyàn dé o walaysa indana ma nut'imuhum kò sí nǹkan kan táàrí jẹ ẹ dákun ẹ wo àwọn ọjọ́ tó le báyìí mùsùlùmí ò kọ ọjọ́ yìí kalẹ̀ kó láàmú ẹbí sunkún pé ah ọjọ́ ẹkún lélẹ́yìí o ẹ wò sẹ́mi ayé anabi ṣe lé àwọn adi lérí pé hussein kú hussein ó kú lẹ́mọ̀ wá sọ gbólé ayé yẹ́ wá sọjọ́ kan di pé ọjọ́ ọ̀fọ̀fọ̀ rí ara yín sẹ́ni pé àdánwò tí èsì kékeré ọba ṣíà ọba àwọn ṣíà ọba àwọn ntí kan máa ń pa mí lẹ́rìn ni pé àwọn ṣíà ti nàìjíríà kódà àwọn ti lọrin tó ń tẹ̀lé ara wọn jẹ yìí akóúnjẹ táwọn jẹ làwọn wá kì í owó tí wọ́n rí gbà lọ́wọ́ ìranù náà ní ń dààmú wọn tó fi balikiyama ara wọn jẹ́ akójọ tó kọ́ bá débi ẹ̀yìn húmọ̀ láti ibi húmọ̀ wọn ń fa sòsókè torí akójọ rẹ̀ ni wọ́n tó kóra wọn kú ń bẹ́ẹ̀ wọ́n tó kọrí síbi ṣíà wọ́n tó já sòkòtò wálẹ̀ padà so ẹ̀rí rẹ̀ tó jẹ́ lórí wọn ni akójọ ti bá débi pé ibi tó wà ní ìsìn so òun ni pé kí wọ́n wá sọ ọjọ́ tán Àṣúrà kẹwàá ní ọjọ́ ìbànújẹ́ ni fẹ́yìn so bí wallahi lè ó ti máa dúpẹ́ fọlọ́n tí yàn bá jẹun tó gbọ́ súnà nàbì sallallahu alaihi wasallam yìí ìyá wọn rò pé súnà nàbì àárín gbùngbùn ní máa wà àwọn ṣíyà wọn lè rí ibú bá wọn jọ òun ipe ẹkún làwọn ọmọ sun kọ́lá àwọn nìkan náà sùn kan lé àtàràgbà mélòó ń jò níyì wọn ló náà bẹ̀rẹ̀ pé ó ní ọjọ́ ìbànújẹ́ ni ọjọ́ òun fáwọn ọjọ́ ìbànújẹ́ mo ní ìbànújẹ́ ti ń bọ̀ ẹ dákun ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam là ń sọ yìí ìsẹ̀mí ayé anabi gẹ̀gẹ̀ là ń sọ yìí gbogbo tó ṣẹlẹ̀ sí i ǹjẹ́ nìkan ní tọ̀ ọjọ́ ìdọ́jọ́ ọdọ́jọ́ ẹkú fáwọn iṣẹ́ tí wàá rí tẹ́mi fẹ́ kẹ́ ẹ ṣe ẹ̀yin náà ẹ ṣe báwọn ọ̀gá yín ṣe ń ṣe ní ìranu ẹ ṣe bá ṣe ń ṣe ní iraki tí ń sára wọn ládàá lórí yíwùn náà da ní ó fi ni fún má wulẹ̀ wá ọ̀rọ̀ wá síkọ́ mọ́ àkọlò mọ́ wàá gbẹ́jòkó wá síkàlẹ̀ pé ah, ọjọ́ ìní ah, ọjọ́ ń mm, mm. gbólóńgó wá síkọ́ ẹ eh, àdá gangan náà ní kẹ́ẹ̀sì wọn ò tó bẹ́ẹ̀ láéláé wọn tí gbogbo èèyàn bá tiẹ̀ sí Ìlọrin Ìlọrin ó ṣẹlẹ̀ ládàá <laughs> tó ojú ń bẹ à ń tó bá sọ fún ní ìsìn òun náà ni ó pọ̀ lórí fóònù tó sì àgbákò ń bọ̀ wá bọ́ lé ọlọ́run jọ dáa fún ọ ọlọ́run jọ àlùbáríkà rẹ yóò sọ pàdé rẹ salamu Ah, ṣé bí lo pèmí tó ń ṣe pè ní ìsìn so sílọrin oníwà sára ẹ̀ dáadáa láyé akúnjẹ àtẹnujẹ tó wọn bá kiri ọ̀nù àmọ́ kí wọ́n sára wọn ládàá ah, kódà wọn ò ní dẹ̀wò láíláí kódà wọn ò ní fi bíléèdì kan ra so òun ni pé ibi tí mo ti lọ òun ẹ̀hẹ́ ẹ wo tàwọn èyí ò bá wọn àwọn kan náà tó ń bẹ àwọn tó ń sọjọ́ aṣúra àwọn àwọn sọ jọ ọdún wọn ní gbogbo yẹn wọn wá jẹun káàkiri àwọn méjèèjì náà aburú gbà ni ẹ wá wo ìlànà ti alùsùn náà jàmọ́ ẹnu tánàbì ni a ṣe gangan nìkan ni wọ́n ṣe àwẹ̀ tánàbì ni a gbà jọ òun kò sí dùnú kan special níjọ òun kò sí ìbànújẹ́ kan special níjọ òun so ìbẹ̀lẹ̀ yóò ti mọ̀ mọ̀ pa alùsùn náà wọ́n tó wọ́n ṣe ń mú wa gangan náà làwọn máa ń ṣe ẹ dákun ẹ mú ibi tó ṣe pé anabi sallallahu alaihi wasallam tó ti mú ọjọ́ yìí tánàbì wa ń dáká ti ń dẹ́kọ̀ọ́ tí ń dá gbogbo ẹ̀ tí ń dá rẹ̀ sì ti ń fáwọn èèyàn jẹ ẹ mẹ́rin ẹ̀ wá láéláé wọn ò lè rí ẹ tún mẹ́rin ibi tó yẹ pé ànábì gangan títí ń ṣe kíni títí ń sunkún àbí ń banújẹ́ àbí ń sáré ládàá ẹ yìí náà wá kò sí ẹ wọn ò lè rí ẹ báyìí èyí tá ànábì sallallahu alaihi wasallam náà ni pé kíni ànábì gbàwẹ̀ lásán so ibi tí mo ti lọ ni pé ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ nira níṣẹ̀mí ayé fún anabi sallallahu alayhi wa sallam so kò sẹ́nìkan tó so eléyìí di ọdún ìbànújẹ́ tọ́ Abu Talha onígbà tóun dé òun sọ fún ìyàwó òun pé tọ́ anabi ti dé pẹ̀lú àwọn èèyàn ni o qad jaa rasulullah sallallahu alayhi wa sallam bin nas a sì ní nǹkan tá fún wọn jẹ́ o faqalat. Eh, inú mùsùlùmí wa ni allahu wa rasuluhu a'lamu tọ́ ọlọ́run wa lọ́ mọ̀ àtòjíṣe rẹ̀ nípa ti ń ṣẹlẹ̀ yìí ìrìn kí bàbá ti ṣe oyè ọlọ́run fantalaqa Abu Talha Abu Talha ọba jáde ìrìn kó ṣẹ́rí hatta laqiya rasulallah ọlọ́pàdé ànábì yẹn ni pé kéèyàn gbọ́ pé ìyẹn lánlá kan wáyà ń bọ̀ bóyá wá ní ẹ bá mi sálámà sí pé mo wá nulẹ̀ ohun tó dájú ni kí wọn náà jáde kọ́ wá pàdé ẹni irú ẹ̀ lélẹ́yìí so pé ọlọ́pàdé anabi sallallahu alayhi sallam so torí ẹlòmí gọ ẹlòmí máa ń rò pé kò sí ẹ̀kọ́ kankan nínú sunna anabi sallallahu alayhi wa sallam ẹ dákun àgbàlagbà ń wọ ọbọ wa abẹnikan tó pàtàkì sí ọ ń wọ ọbọ wa ọ wá jòkó wọn ni ah mi ò dìde o mi ò ẹ̀hún èyí dìde fún yàn àmọ́ èèyàn máa ń dìde pàdé yàn irú ẹ̀ náà la tó kà yín nìsín gbà tó gbọ́pọ̀ anabi sallallahu alaihi wasallam ń bọ̀ ó ní fantolakot ó ní fantolakọ Abu Talha Abu wa ṣẹ́rí padà hatta lakiya rasulallah ó wà lọ pàdé anabi fa aqbala rasulallahi sallallahu alaihi wasallam ma'ahu hatta dakhala anẹ́sọ̀rọ̀ sọ́làmù náà pàdé rẹ̀ títí tó fi kọ́ àjọ wọlé dákọ̀ọ́lá àwọn ìjọ wọlé faqala rasulullah sallallahu alaihi wasallam anábì wa ni alumu ma indak ya umu sulaim anábì wa ni wa umu sulaim ntẹ́ bá nílé ẹgbẹ́ jáde so yẹnni pé anábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún mùsùlùmí pé tó bá ní ní jíjẹ tó bá fi ṣàwọn lálejò ọ̀yá so bí iná tó ń rí múlẹ̀kọ̀ bí kì í kò sábúrú bí kí ọkùnrin ọba obìnrin sọ̀rọ̀ kódà kọjá lẹ́yà ntọ́lọ́nkàn wí ni pé ẹ má sọ yìí tí yóò mú ìranù lọ́wọ́ alumuma indakiya muslim fa atat bidali kalakobus ó wá gbé búrẹ́dì yẹn jáde fa amara bi rasulillah sallallahu alayhi wa sallam fa qaini fa kini fa futu fa futa wa asort alayhi um wa asort alayhi um musulima cukatun fa àdámtuhù ó ní ó ní àwọn mùsùlùmí wa gbé búrẹ́dì jáde fa amọ̀rọ̀ bí rasulillah sallallahu alayhi wa sallam anabi wa ní kí wọ́n gbé wa fa fúta yẹn ni kí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gé wa asọ̀rọ̀t aleyhi umu suleimu cuka ẹni kí umu suleimu ó wá fi alẹ́ cuka sí nípa ní cuka òun ni oyin nǹkan tí wọ́n mix gẹ́gẹ́ bí ká ní fi bọ́tà abóyin kí wọ́n fi si fa àdámàtú náà ló fi ṣe bí ọbẹ̀ rẹ̀ summa qala fi rasulillah sallallahu alayhi wa sallam anabi wa sọ fún pé ah masha allah pé ah oúnjẹ yìí dáa masha allah an yakula anabi sọ nǹkan tí ó fẹ́ sọ nípa rẹ̀ pé ah oúnjẹ yìí dáa bí ah oúnjẹ oúnjẹ tó dáa ó ni summa qala ihdan li asharati anabi ni ẹ káwọn mẹ́wàá wọlé ẹnu búrẹ́dì tán gbé kalẹ̀ ń anabi ní ẹjí káwọn mẹ́wàá wọlé fa adina lahum àwọn mẹ́wàá wá wọlé fa akalu wọn wá jẹ búrẹ́dì yẹn hatta shabi'u wọn jẹ lájẹyó ìrìnkè búrẹ́dì ẹ̀yọ̀ kan summa kharaju àwọn yẹn náà tún jáde thumma qala anabi tún ní idan li ashara ẹjí káwọn mẹ́wàá mi ò tún wọlé fa adina lahum anabi tún ní káwọn náà kí wọ́n wọlé fàákàlù àwọn náà tó jẹ ata ṣẹbìcú wọn yóò bá mú ata kharaju wọn jáde lọ. suma qal wọn tún ní ihidan li ashara ẹ tún jẹ káwọn mẹ́ta mi wọlé fàákàlù àwọn náà tún àwọn mẹ́wàá mi wọlé àwọn náà tún wọlé ó di àwọn mélòó báwọn ó di wọ́n sì jẹun ní àjẹyó wẹ̀lkọ́wùmù sàbọ̀ọ́nà rọ́jùlán àwùsàmánùn àwọn ènìyàn wọ́n tó àádọ́rin àbí ọgọ́rin muttafaqun alayhi Bukhari àti Muslim náà gba hadisi wa sunbi ó ń fi hàn àwọn mu'jiza nabi sallallahu alayhi wa sallam nípa àwọn nǹkan tí ọlọ́run bá fi ṣe nǹkan mu'jiza fún tó pé àwọn yóò fi wo pé ah ewu lélẹ́yìí ah anabi ọlọ́run lẹ́nu yìí lóòótọ́ kì í ṣe idán àwọn ànábì ọlọ́wọ́n bá wọ́n lè ṣe n tó bá wù wọ́n ní nǹkan ìmà ní gbogbo ìgbà tó bá wù wọ́n kọ́lá àwọn tó lè ṣe táwọn èèyàn bá tó challenge wọn so ọlọ́wọ́n ba máa yọ̀ǹda fún wa àmì tí ìbá sàn ànábì ọlọ́run ìtọ́lọ́n bá fẹ́ fi ṣe fún un tó jẹ́ nǹkan ìmà òun náà ń pè ní karama kò kí ń wá pẹ̀lú challenge bí ní ìsìn káwọn èèyàn sọ pé bí ń pa wọn bá ń kọ́ wá ní ẹ̀ra búrẹ́dì kan wá fún mi gbogbo yẹn jẹ búrẹ́dì yìí kò sì ní tán àbà àbà so irú yìí òun kìí ṣe bẹ́ẹ̀ bóyá ni pé ògìkì náà ni tí ó bá jẹ́ karama yẹn ni máa ń wá kìí sì wá níta gbangba báyìí àbí pẹ̀lú challenge so tó bá di pé ń wá níta gbangba àbí pẹ̀lú challenge ó ti di kíni ó ti di dán ó di dán wọ́n fi riwayatin níbi àgbà wa mi onífàmà onífàmà zaala yẹ́dẹ̀kúlù asharatun wa yakhruju asharatan tó ní wọn yẹn ń wògbò àwọn mẹ́wàá sá wọlé àwọn mẹ́wàá jáde hatta lam yabqa minhum ahadun illa dakhal gbogbo yẹnyẹn kò sẹ́ni tí ò wọlé fa akala hatta shabi'a wọ́n jẹ́ tí wọ́n fi wá yẹni pé hatta hayyaha ayyaaha lórí pé wọ́n tó wá tó fi pamọ́ fa idha iya misluha yẹni pé wọ́n fi kalẹ̀ wọ́n jẹ́ tán mọ́ tó yẹ pé dèdè tí wọ́n fi ka tó fi bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni ó sì sẹ́kù ata iná akalumini àgbà tí wọ́n jẹ́ jẹ́ jẹ́ jẹ́ kíní yẹn ò kú òbó ṣe wà ń kálukú sì ń jẹ tiẹ̀ sùnyẹn jẹ́ nínú àwọn mọ̀jísà tí ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam ọ̀fẹ̀rẹ̀ wọn ti níbi àgbàwá mi onífa akalu ashratan ashratan onímẹ̀wá mẹ́wàá ni wọ́n ń jẹ́ hatta fa'ala dhalika bi thamanina rajulan tẹ́fì wá jẹ́ bẹ́ẹ̀ di àwọn èèyàn eighty náà jẹ́ súnmọ́ akala nabi sallallahu alayhi wa sallam ba'da dhalika wa albayt lẹ́yìn náà nabi sẹ̀sẹ̀ wá jẹ tiẹ̀ náà àwọn ará ilé rẹ̀ náà jẹ so ahlul bayt àwọn ará ilé rẹ̀ ẹ̀ torí àwọn ará ilé rẹ̀ nípa àwọn ìyàwó rẹ̀ náà wọ́n jẹ ń bẹ́ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ń jẹ ń bẹ́ẹ̀ ibi àwọn ṣí àwọn tó dààmú wọ́n ni kò sí ìyàwó rẹ̀ nínú àwọn ahlul bayt rẹ̀ ẹ̀ tó gbọ́ báyìí sẹ́ńbí ọlọ́run ò ní ṣe ànábì tiwa báwọn tí ó ní pé àwọn ìyàwó òun sí nínú àwọn alùbẹ́yìtì tòun so wàtẹ́rẹ̀ kú sọ̀rọ̀ kọ́dà ìtẹ́jẹ̀kù wọ́n padà pàtì ni. wàfí riwayatin summa afdalu ma balagu jiranahum yẹn ni pé ìtọ́ tó kù wọ́n tún gbé fún gbogbo àwọn alábàágbé wọn káwọn ọmọ jẹ́ ń bẹ̀ ẹ wo wọ́n tún fún àwọn alábàágbé rẹ̀ jẹ́ wàfí riwayatin anas nínú ti anas tún gbà wá míì oni qala oni jitu rasulullah sallallahu alaihi wasallam yawman olóhùn wa bá anabi sallallahu alaihi wasallam jọ kan fawajartu jalisan ma'a ashabi òun rí i pé anabi jókòó ti àwọn sọ̀hábà rẹ̀ wa qad ghadiba wa qad asaba batnuhu bi'asabatin oni a ah, anabi sallallahu alaihi wasallam ó fi nǹkan kan so ikùn rẹ̀ faqultu li ba'di ashabihi olóhùn wa kí ló dé tí anabi so nǹkan mọ́kàn báyìí faqalu min al-ju' wọn ni ebi ni o ó ní fadha'abtu ila abi Talha ó lè mi gangan wọn lọ sọ́dọ̀ abi Talha wa huwa zawju ummu sulaim ó jẹ́ ọkọ ummu sulaim so bí ilẹ̀ tí wọ́n sọ pé inú àwọn atàwọn pé kíníkan ní al so kẹ́lẹ́mà tó ṣe pé ẹ lè lò lọ́nà méjì irú ẹ̀ ní wọ́n lè lò fún wọ́n lè lò fún ìyàwó so bintu melhan fakultu òun wá sọ pé yá abuna yá abata kọ́dọ̀rọ̀ ayétu rasulallah sallallahu alayhi wa sallam asiba bẹ́tùnú oríhun ní ìwọ bàbá ìwọ yá mi tán inṣàlá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta